بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أترى لكيف نذكر النبي ẹni tó máa bá láti gbàgbọ́n jẹ́ gbogbo wa jamaa tòótọ́ a ti ìyàwó ọjọ́ mẹ́rin nínú ọ̀sẹ̀ láti lè máa tú alukọ̀ránì tí a gbé sí sínú Ramadan ṣùgbọ́n àwọn àwárí ọ̀pọ̀ tí ń tẹ̀lẹ̀ sí wa ní ìjọ sátọ̀dé a wà ní Ìkòròdú awọlé padà ń bí gbàgbé tó twelve níjọ́ sunday awà ní kéèkì wẹ́ẹ̀dẹ̀ ìjẹjẹ ìjẹpà awà ní bí bó ṣe sọ̀rọ̀ lọ́yìn awà jàǹkara awọlé lẹ́yìn bóyá bí first one ìntọ́fà tí wàhálà wa fi pọ̀ ni pé in tí ànábì fílẹ̀ ní nǹkan tí ó wà ló já wàtáwà ní a ní bàbá àtàlẹ̀ tí ń bá wá yín òkè tí ń yínlẹ̀ wípé wá àwàlàwà ní ọ́n bì àwa láti tírénì rẹ kó lè ṣàǹfààní fún wa ń bì gbogbo gbọ́dọ̀ ti mú tí ó fi wá jẹ́ pé kọ̀ọ̀kan ilé mọ̀ bá ń ti pẹ̀ kí n tó ju yọ lọ́n ọlọ́run méje ń kó oúnjẹ bá ń pàdé rẹ̀ ọlọ́run dàpọ̀ ọlọ́dà ní kàfé rẹ̀ bákan náà èmi ibi tí àyàfi mi tó wà ṣùgbọ́n nínú aláyà àti ìní táyé mà tí ọ̀pá márùn láàárọ̀ jíjẹ́ kan ibẹ̀ mọ lọ tí a ti lọ ń dìrẹ̀ bẹ́ fáwọn kankan wọ́n sì ní àwọn gba ìdírẹ̀ bẹ́ wọn ọlọ́mọba ń gbàgbọ́ òkè náà bá ń foríjì wọn bàbá wọn àgbà ní márùn láàárọ̀ bí ọlọ́mọ jìkí àdìsí àmà mẹ́jọ burú fún wọn bá ní ṣe ìsinmi fún wọn bàbá rí ni wọn àfáà rí ni wọn àrìmàrì ni wọ́n in tọ́lọ̀ ń fi hàn sí gbogbo wa àfàlábòsì nínú tí wọ́n fi ayé wọn ṣe ni pé bí wọ́n bá padà ọ̀dọ́ rẹ̀ yóò kẹ́ ni ọlọ́njẹ́ orí bẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́lọ́dà ní kàṣẹ rẹ̀ àti gbogbo àwọn àfáà súnnà báwọn káàkiri gbogbo àwọn ààyè pátá pátá pátá pátá ọlọ́run ọmọ yé wọn wọ́lọ́dà ní kàṣẹ rẹ̀ dákùnbá ni síbẹ̀ bàbá olùkọ́ àgbà níwò ọlọ́mbà ní síbẹ̀ fáwọn ọlọ́mba ní síbẹ̀ fún àwọn àti àbábà bàbá yìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọlọ́run jọ jàre ọmọ wọn ju ẹnì kọ̀ọ̀kan wa lọ ọlọ́run dákun bá ní gbàgbọ́ wọn àwa náà ń kó jọ lónìí rè é májì ọ̀dánù kó tó di pẹ́mi wo pin bí a rí kó déwájú ọlọ́run nǹkan kẹlẹ́ yín náà sílẹ̀ tẹ̀sí wá gbọ́dọ̀ ọlọ́run ọba jí kẹ́ bá ju bẹ́ẹ̀ sí ń fẹ́ ti dáadáa jàmá ọ̀rọ̀ wa ló gbà bẹ́ẹ̀ o ọ̀rọ̀ wa ló ti kí ni o ọ̀rọ̀ wa ló gbà bẹ́ẹ̀ dákun ọ̀rọ̀ wa ló gbàbẹ̀ náà àwọn kankan bẹ̀ tó yẹ ká sọ láti fi parí ọ̀rọ̀ àwọn asábùlì káfí al-asábùlì káfí nìyàmú fi káfí hìn am kọ̀dìmáàtú wáfà náwó wà rúdì mú àwọn asábùlì káfí tí wọ́n sì kù sínú káfù ní ti tẹ́ ń sún àbí wọ́n ti kú àbí àjọṣe kan tó ń bẹ pẹ̀lú wọn àtayé jàmáà ìkìláàfù brọ́dọ̀ wọn mímà lórí ọ̀rọ̀ yìí ìkìláàfù jẹ́ lórí ọ̀rọ̀ yìí tí wọ́n bá ti pa wọn mímà ìgbà tẹ̀sìn wa tó yé wa ó ní ká gbọ́yé pé àwọn àfẹ́ẹ̀sì àwọn àfọ́ ọlọ́run wíbáyìí ànábì wíbáyìí jama àti bùkátà sí nkankan láwùjọ lọ́lọ́ báyìí téèyàn ò fi ní dọmaná a bùkátà sí ká máa bẹ̀lọ́n pé jẹ́ ń dá àfẹ́ ẹ̀sìn mà ṣe tó bá kọ́lọ̀ bàbá ń bẹ̀ pé ká dá àfẹ́ kò ní tán nítorí pé àfẹ́ ti ta àfẹ́ dámà ìta bá dámà tán kéde bó ti sọ náà làwa náà fẹ́ ẹ̀sìn àwa náà rèé jẹ́bọ́ jẹ́ pé àfẹ́ẹ̀sìn náà kò lè sọ ti pàṣẹ 100-100 ààyè òdodo lèyàn pé kọ́lọ̀ ó mú lọ èyàn mọ̀ wá pé wọ́n lọ bí n bá dá àfẹ́ẹ̀sìn màtá jẹ́sìn rí ọwọ́ arọ́ ìlọ́rùn ọ̀dẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ kí kèé sọ̀pọ̀lọpọ̀ gbogbo ń tẹ́gbà ní lágbára wọ ọ̀ka náà agbára wọ ọ̀ka tí è dérí àsọ̀tàn wọ́n kéyìn ó gbé ọrùn tí ó ní ìpínlẹ̀ tágbára ẹ ka ibi ayé tí ń lò sí ìwọ ní o lò sí agbára ẹ kà nù tágbára rẹ ọba kọ ìwọ kò lò bí. àwọn bọ̀ àwọn sábìlì àwọn apákan àwọn àfa àwọn ní ètí ojú òun ni wà ọlọ́run ó tún wọn jí fún tààní wọ́n ní fún ànábì sáà ń النبي وال عليه الصلاة والسلام كيلو كوما تيماكو لدو أفاوى ابن عدي رحمه الله تعالى مبرواية كوا أن تريكي عوف المزني أني oníṣọ́lọ́run sọ́lọ́ bá fà sọ wípé láyẹ̀hùjánà ìsábìnù mọ́ríyàmọ̀ wà máa wú àtàbùlì káàfì lẹ́ ànàhùn lámìyẹ̀hùjù bá àwọn àtàbùlì káàfì lọ́rọ̀ padà tún ẹjí nígbà tí ànàbí ìsá bá wá ń gbẹ̀yìn ìgbà ànàbí ìsá yóò ti hajji àwọn àṣàbùlì káàfì àwọn ní ara àwọn èrò lẹ́yìn rẹ̀ tí ó kò lọ rẹ̀ ṣe hajj yẹn nítorí pé àwọn àṣàbùlì káàfì náà wọ́n ti ṣe hajj min hadith man Awf al hadithi náà wọ́n kó ààrẹ bò pẹ̀lú ẹni ní kẹfíìrù al ruwiya عن طريق عوف المزني فعلل بكثير المزني كثير المزني tọba wà nù sánádù tọba wà nù tọba àdíìsì wà ẹ̀sà rárá fagi sí àdíìsì ní ìsàlẹ̀ pé ẹ̀sìn ọgbọ́dọ̀ jáde nù ọ̀rọ̀ kò fẹsẹ̀ kí o múlẹ̀ múlẹ̀ kásẹ̀ lé ní wọ́n ti sábà ní ìwọ̀n fẹsẹ̀ múlẹ̀ rí lẹ́yìn wọ́n ní fi ìkí sọ́tì tọ̀wílà tí ó padà tẹ̀lẹ̀ sí ànábì Ìsá níbi ìsọ́ ọmọ lọ yọ́mọ lọ́mọ lọ́mọ ní sọ́sọ̀sọ́lám yóò dèbì sàrí àwọn sábì káàs ọlọ́wọ́ bá jí wọn fún yóò sì káwọn yẹn lẹ́yìn tí wọ́n fẹ́ lọ sí hajj àwọn sábì káàs náà wà fún wọn nígbà bá sì hajj nǹkan wọ́n padà sí wà fún eléyìí náà mínà ní ìsọ̀rọ̀ ìlú nínú àwọn àfáà tí wọ́n ní hariyun nígbà tí mọ́mù kúrútùbì tí wọ́n mú ìwáyà ìwá tó dáa jù fún ìmọ̀mù kúrútùbì òní wọ́n sì mọ́mù ìwáyà ìwá torí àfa wa tààlà bí bẹ́ńbẹ́ òun kálukú sì mọ́rú ìwáyà tí wọ́n máa gbà wá lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọ̀rọ̀ míì wúlò tún wá wà wọ́n ní ìwáyà mi tún bẹ̀ irú ìwáyà wo ni wọ́n náà níbi sallallahu alaihi wasallam ní ìbànújẹ́ ń jọ kan ìbànújẹ́ فأوحى الله إليه ọlọ́run wọn ránṣẹ́ sí pé ẹ̀yà náà mi tó tàn bànújẹ́ ah, ó mìí sí ní bànújẹ́ ó sọ̀rọ̀ àwọn èèyàn bàtàbàtà fún mi wọ́n jẹ́ méje ajá àwọn jẹ́ mẹ́jọ èmi àti wọn ti ẹ̀wà lọ́rọ̀ báyìí kí wọ́n ti ẹ̀sùn jọmọ lẹ́yìn èmi náà wọ́n gbà sílámù lọ́dọ̀ mi kí n sálámà arba'atan min khiyari ummatik ọ̀dà ṣùgbọ́n àyọ̀dá fún ọ lọ mú àwọn ẹ̀sà mẹ́rin nínú àwọn ọmọ rẹ̀ àbí bá ń ṣáwárọ̀ Jibril Jibril kí wá ní mẹ́sàlẹ̀ abákí ń bẹ́lẹ̀ mú ọmọ abákí kí ó mọ́ tẹ̀lé ọmọ mọ́ fún fúnmọ́nù hàn mọ́ alì kí nǹkan wá sí ọmọ bẹ̀rẹ̀ Jibril ọlọ́lọ́ni pé lọ wá aṣọ náà aṣọ rẹ̀ kọ́ tẹ̀ kíkọ̀ọ̀kan wọn jókòó níbi orígun àwọn aṣọ yìí kí wọ̀ gangan wá máa tẹ́wọ́ sí mi bá wípé kí n fi afẹ́fẹ́ alìmùsá ọ̀rọ̀ tẹ́mṣe ìrọ̀kọ́ àyìn èyí tó jẹ́ pé gbẹ̀dẹ̀mùkẹ́ ní fi máa rìn kèrìnrìn jì kí n wá fi kẹ́ ọ kí n ran afẹ́fẹ́ ń wá bí mo ṣe máa lò fún ànábì Suleiman ọwọ́ abangbọ́n mẹ́rẹ̀ẹ̀rin lọ sí sáàmù lọ́gàgàn bí tí ọ̀gbọ́ ibi táwọn lámúta fi wà wà máa rí bàkà bákì òpè umaru òpè usman òpè ali ọya wọn ti àtọ wọn kàrí kú jókòó ní nǹkan kan iṣẹ́ ọlọ́run náwọ́ afẹ́ ìbádé ń tòótọ́ ọ̀sá wọn òdìṣàmù bí àwọn ti dé bí ọ̀gángan ilẹ̀kùn ibi àkáàfì wọ́n ń fọ́ òkúta kékeré báyìí bẹ́ẹ̀ lájá ní orísí hàn tó lẹ́yìn o wọ́n ni nánú ashabu muhammadin àwa ọmọlẹ́yìn ànábì lílé yìí o àti wà dáṣẹ́jẹ́ ń bí o bó náà sí ní orí mẹ́lẹ̀ lára wọn wà hárọ̀kàrọ̀ àtàwò tó bá nílé ẹ̀rọ yìí àni a máa ń lò fún wọ́n lè fi basbasa wùlẹ̀ asad ọ́sẹ̀lẹ̀ sí tẹ̀fínà ìtàmì ìtòlélẹ́yìn basbasa lọ́bọ̀ basbasa wọn ọba jùrù báyìí láti sọ fún wípé mọ̀gbà tí yíò ọwá àṣírí báyìí ẹ máa bọ̀ náà lé lọ sọ ọlọ́run sì jí àwọn àṣàbùn káàbì wọ́n jókòó kí lọ́wọ́ sí ń bí wọ́n ní jí ìnàmí nàbí yìí áàkìrì ọmọ آخر الزمان وأمرنا أن نقرأ عليكم السلام منه النبي نكابو كيرا دا كاي سلامة بمنا بدأ نتي وعليه السلام النبي بيبا أولا سلامة سيو kódà ẹ̀ tún bá ní dáhùn sálámà míì ẹ̀ tún bá ní kàtà míì tó gbàdúrà lọ àwọn mìíràn rí o ẹ̀ bá ní sọ́kúrò dáadáa láwa o ìmọ̀ tọ́lọ̀ fi àti rí o ní wọ́n sọ̀rọ̀ tán àwọn tìǹà tó sọ̀rọ̀ bọ̀ àti bá ń tún bí wọ́n bọ̀ padà ní wọ́n tó sọ̀rọ̀ ojú ẹsẹ̀ ìlànà sábà káàkiri òní àtọ́sùn lọ padà ń bọ̀ ìyá jẹ́ mọ̀ sàfilán wọ́n kọ́ wọn rò fánàbí bá a ti bá wọn ní o àbí ní ẹ̀bá dáadáa fún àbá dáadáa o láàrín wọn ní kọ́dà wọn gbá sílámù papà níjọba ìkàmá ara ọmọ rẹ̀ làwọn náà wà wàláì gbogbo bá a ti ń tò bọ́ náà òun náà fẹsẹ̀ mọ́lẹ̀ o nítorí pé àwọn tí wọ́n tẹ̀gbá sí kinní yìí lọ́rùn àwọn fẹ́ ti gbowó lọ́wọ́ àwọn èèyàn ni kọ́dà ààrẹ tí ó sọ pé ń bá lè sanwó tíkẹ́ẹ̀tì fáwọn wọn lọ súríà toríbẹ̀ ni sáàmù wá láti lọ bá gbà sálámà ọmọ sábàkàmì sásálámà sórí fóònù kí rìkọ́dù ẹ̀ sóhun yé sánú nítorí bó ṣe wà mánà ni ń gbọ́dọ̀ sí mọ́bàwọn tí ní ìdán lọ́ba yín pèrè fún ṣùgbọ́n tí ọ̀nà yín tí ọ̀nà yín rí kò wọ́n jáde nígbà ìsìnkú kan wọ́n lọ sí sham ogun kan àwọn kan bá ń sáré bọ̀ wọ́n ní ẹwọ́ ogun tó àyíwá ogun tó àyíwá eegun olè rí bẹ́ẹ̀ bá ní sábà máa bàjá eegun àwọn sábà wọ́n ti kú ẹnì kò rẹ gun mọ́ lásìkò tí èyí ti àsìkò kékeré sì sí páàdì kan ọwọ́ gbọ́rọ̀ bíi pásítọ̀ kan ọwọ́ ah! ní láàdúnnù anna àhàdá mìnà láàrọ̀bì yàrí kò hádá tí mẹ́fẹ́nà kan mú wọn lọ́wọ́ lè marú ọ̀rọ̀ bó ṣe wà nínú ìtànlọ́dọ̀ ọ̀tẹ́ náà ní pé ẹni tó mọ̀ sí kí wà láyé o àdànsú bí kan wọ́n ti tán làwọn èèyàn wá ń dá pàdé lóògbà ẹni ọ sọ̀rọ̀ ibùnà amni rọ̀súlì nìyẹn àwọn ọmọ ilé ìmọ̀nù ànábì gbẹ̀yìngbà bàbá ẹni tó sọ̀rọ̀ ilé gbọ́n bàbá rẹ̀ àwọn lọ́wọ́ ẹ̀pàdé wọn ni àti bẹ́ẹ̀ bákan náà ìwọ́yà mi wà pẹ̀lú Màáwíyà náà àbúrábákan lò fún létí pé Màáwíyà fúnrẹ̀ lọ ń sọ fáwọn èèyàn pé ẹjúwe mi sí kóòtù ọmọ ìsáàbù ìkáàkì mo fẹ́ lọ sálámà sí àwọn ìlọ́mẹ́sì rí bẹ́ẹ̀ àbúrábákan bá sì ní mádàá ẹni kí ni kọ́ ọmọ dáwó ṣùgbọ́n nǹkan tó ń fẹ́ fàyọ́ mẹ́ ó fi dáwọ́ ìrìnà àbẹ́ àbájú ní bó ti ẹ̀ lọ irọ́ lọ́wọ́ bà ń bẹ́ ó lè bá ó lè ó lè rí nǹkan kan bọ̀ bọ́ọ̀lù òmù kankan bọ̀ kámọ́kùnrin ọlọ́run ọ̀fẹ́ bọ́ọ̀lù òmù kankan bọ̀ nítorí wípé ọ̀dìmú ni àmì ìhùn mánúwà fẹ́ràn mi ẹni ọlọ́gan ọlọ́run wọ́lá mùlí ìlàmínú rúrùbà ìmọ̀lọ́lọ́run tí ọlọ́run bá ń sọ nǹkan jẹmọ́ ẹ̀jẹ́ àbìràwà náà kí ni ó dè bẹ́nà ọlọ́run tó ọba rí àwọn àṣàbùkátì bí mo ṣe pìpì àwọn kalẹ̀ wọ́n sùn ní o mo wá mo ṣe wọ́n bí ẹni pé wọn ò sùn bí mo ṣe sojú wọn àtara wọn lọ́wọ́ lẹ́yìn ìdàmínú ìrọ̀rùn ànábì bó o ti jáde bí mi tó káàkiri ọ̀gán lọ bá dẹ̀ tó rí àwọn ọ̀rọ̀ tó láyàtọ̀ tí mo mọrú agbára tí mo gbé sára ti ẹ̀gán wọ́lá mo ní ìtàmì rúbà ó kù fún ìbẹ̀rù lápẹẹrẹ mọ̀ ń sọ kéyìn ò sùn lọ báyìí ó ti sùn lọ́wọ́ kéyìn ọ̀wá wò fóun ó jì fóun ẹ̀ èèyàn báyìí ó sì lájú kí o sùn lọ báyìí ó ti sun ó ti fóònù wájú ẹ̀dàkùn tí èèyàn ó sì lájú tàṣẹ́mù ẹ̀kọ́ ọdún wà ó burúkú tọ́wọ́rọ̀ ti sùn lọ́ní tàṣẹ́mù ẹ̀kọ́ ọdún ó tẹ̀fẹ́ wò sùn ní wọ́n ti sùn ó sùn èèyàn sùn lọ báyìí bí ẹni tí ń ronú kò míra o kí wọ́n wá nípò òfẹ́ ẹ̀kọ́ létí èyí ò gbé inú pinlẹ̀ bí náà rẹ̀ tẹ̀lẹ̀ alọ́là bá ti wá sí ìtọ́lọ̀ ń sọ lárúkọ ní fáàmì náà dìgbà ọwọ́ ìdámọ̀ àwẹ́ àlùkò tó ọba tíráì rẹ̀ òkú lórí jù ọ lọ gbọ́n tọ́lọ̀ ń sọ kò náà nípa wọn jàmáà àwọn àṣàbùlì káàfì wọ́n ń sẹ́ tí a máa wá ọkọ̀ wọn ti tí a fi máa ń sàdúrà ọ̀. ẹ dákun ọlọ́run lọ sọ̀rọ̀ wọn bá àbá ní ọ sọ̀rọ̀ àwọn bẹ́ lẹ́sìn in tá a ti sọ̀rọ̀ kàrọ́mà kìí sọ̀rọ̀ jókò márùn gbogbo wọn sí sáà ní a ti challenge ọlọ́run a wà ní àwọn rẹ̀fẹ̀ àmì èèyàn ni tábùrù ń bẹ lápò rẹ̀ bá ti wà tí ń retí ìsinú ọ̀sán bẹ́ńtà bírẹ́dì bẹ́ńtà kéèyàn wá ní wọ̀ lọ́n mo fẹ́ kí kààrọ̀ ọmọ rí ó jẹ́ ìdátara mi lálẹ́ yóò yíwọ́ o yóò lè kí ni o pápá wà ní àkàmádé fúnà sọ́jà mi ní gbọ́kọ̀dì ní ẹmà bá ti sáwáàsì mẹ́tìmẹ́lẹ́gbẹ̀rẹ̀ mẹ́rin kẹta náà wọ́n lẹ́yìn bú jọba lẹ́yìn bú jọba nígbà tí ebi bá pa yín kú síbi tẹ́ jókòó sí òun ẹ̀ ni gbogbo wọn bá sí ìyìn ìtúká lẹ́ni ẹnìkan máa sọ wọn oúnjẹ ti sùn lọ ọlọ́run lè mú apọ́lì jẹ̀mí náà wà nítorí wípé ìṣẹ̀lẹ̀ ló béèrè fún kèé sẹ̀yìn lẹ́fẹ́ fi ayé pé bẹ́ẹ̀ sí níwájú ọlọ́run àtẹ́bùlì káàkì gbogbo ẹ̀ ń bá lò ní ọkọ̀ wọn lọ irọ́ ní pa ò irọ́ ní ò ẹ dẹ́kun kí ló fi jọ pé kéèyàn máa wọ́pọ̀ àtẹ́bùlì káàkì wọ́n ní òkìrùn òkìrùn wọ́n ní ọgbàwé ọgbàwé sọ́ọ̀ mọ̀ pé gbogbo ẹni tó bá lọ tó bá bọ̀ tí ò gbójú lé wọlé tí ń gbọ́ ọ̀nà ẹ̀bùrú wọlé ọ̀nà ẹ̀kú lé wọlé rẹ̀ wọ́n lè dàgbé ọmọ kékeré lé lórí ó lè kẹsẹ̀ bẹ̀rẹ̀ wọ́n lè fi omi àtàlẹ́ lórí ẹ̀yìn òkúlé ti jẹ́ òṣìṣẹ́ tí ò lè kó sí ẹgbójú ilé o ọlọ́ni ẹni ẹ̀ ṣe bẹ́ẹ̀ ápùlì káàfì wọ́n tán ní ọlọ́lọ́rọ̀ wọn fi ní bàwọn ewó wọ bẹ́ẹ̀ ṣe náà àwọn bàbá kan bẹ aláì ìmọ̀ bàbá wọn yàbúlé tí bá nàbí ìṣèlú bani ọ̀dọ́ wọn ló kọ àwọn sábìlì káàtì wa ṣùgbọ́n o bàbá ńláwọ́ kò fẹ́ ti wèrè fún ṣùgbọ́n yóò ṣe ìṣẹ́lú ma twenty one years kí láàkù ní ọdún orí rẹ̀ ó fi tọ́jú ayé àdìsí ẹ̀ nìkan kí ló kù mọ̀ lọ́dún orí rẹ̀ bó o gbé twenty years lọ tó o ti ń màrí tó o gbé forty one day àwọn obìnrin ọmọ ń sá fún ọ ní ọwọ́ agbé títì lọ́wọ́ kan twenty one mọ́ kí nù ní gáàrí tó lọ gbàgá wúlò fún ọmọ bèèlè gbọ́lọ́dà lọ gbàdélé ọ̀rẹ́ ní jẹ̀máà àwọn èèyàn máa kó dì wa wípé nẹ́ǹkàlẹ̀ àwọn àti ábùlì káàkì ẹwà lórí ìjọba yìí a ti nẹ́ǹkàlẹ̀ àwọn àti ábùlì káàkì jẹ̀ náà kí làbẹ́ ìfòsí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ pé àáfàá yẹn kalẹ̀ àbújẹ̀mí náà ní ẹ̀ ibi mi ń pa yín. ẹ pé mo yóò náà insha Allah rahman ẹ má wọrí mo ń bọ̀ ó sì lọ bá àwọn jama láti jẹ́wọ́ kò sí àkà tí ń jẹ́wọ́ ní ẹ̀ sọ̀rọ̀ ìjà wa bábara wọ̀ bàtà kù ráìsì ìdí aṣọ ìlẹ̀ bíi abọ́ gààrí márùn-ún abọ́ ẹ̀wà márùn-ún wọ́n wá gbogbo ẹ̀ wọ́n fi ten thousand naira lé ẹ máa rántí wá ní àdúrà yẹn àwọn náà máa rántí nínú àdúrà pé tẹ́lẹ̀ náà gan-an sóyè ìdí ọmọ adarú máa lọ yẹn náà bí láàfin áfíríkà bíi gbogbo ẹ̀rẹ́ ẹ̀wò ẹbá ti ń délé yìí àjọ ìdìgbà ìwà àpẹjẹ náà ni fún rẹ̀ lẹ́nu oṣù rẹ̀ kò sí ti ń jẹ́ ó kọ àṣàmì káàdì fa àbí nǹkan o ẹ̀ńtẹ́mì ẹ̀bá fẹ́ gùn ó kọ àṣàmì káàdì mélòó tá ń sọ fún ọbẹ̀ kápẹ́ bẹ́ẹ̀ lọ́ba ni ọbẹ̀ nìkan ni wọ́n sọ́kàn ọlọ́wọ́ wà àwọn sánàbí rẹ̀ yóò sì mà pé n tó ń fẹ́ ṣe ojú ọkọ̀ àwọn sábàbí lòun fi sí káàkiri lánàbí lọ kálà ọlọ́bẹ̀ ìṣẹ̀jẹ̀ máa ń pa nǹkan pọ̀ mọ́ o ó sí ayé lára àwọn àti àbìkáàsì torí dáadáa tí wọ́n ṣe ọ̀sẹ̀ wọ́n lẹ̀sán ó fi títò bí ẹ̀mí ràn wá ní tó sínú tí ìyọ̀bọ̀ wá lè túbà fún àtàkùnkàrù tá a wá ní àfá àti ọkọ̀ ń kí tó ní àmì àkọ́kọ́ mẹ́yàwó ní lójú ẹlọ́mọ yípo sàárè wọn àfá yìí lọ kọ́kọ́ kọ sí à gbogbo ilẹ̀ Yorùbá tèmíyà mo sì lè sọ wípé tí wọ́n bá mùjáládù ẹ̀yọ kan nínú mùjáládà àti fàtọ́wọ́mù tèmíyà ìmọ̀ tí bẹ́ẹ̀ àti àríwáyà àti ìmọ̀ tí bẹ́ẹ̀ ó ju ní tẹ́lifọ̀dì àfáàlì fún nǹkan lẹ́yìn báyìí lọ. ta ló ń tán torí májàmú kan gbọ́dọ̀ wà mẹ́ gbogbo ń tàfà ń bá kọ ní tí mo àti sọ ní ọ̀pọ̀lọpọ̀ sí mẹ́. jama'a ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn rọrùn ní àáyínà kèdè àbúrò ìwọ̀ ẹ̀tún lọ ìwọ̀ ẹ̀tún gbà lọ ọlọ́run ti wá lọ́kàbalẹ̀ mọ́jì àṣẹ́fin o àdánwò tí èdè èèyàn ọmọ tí ń ṣe mọ́jì ọkọlù à èyí tí mọ́jì ọmọ tí ń ṣe náà mọ́jì ọkọlù à mánéjì wa ni àní máa ní tọ̀pọ̀ wa káyìí wàlẹ̀ jẹ̀nà bẹ̀ hákì أشهد أن لا إله إلا الله وأتوب إليك